Oh, big, gbẹgbẹ gbẹrẹgbẹ. iyùn adé. kí ló wá ṣe ní báyìí. I want to see you too. Well, what's going on? I'm okay. ṣé wọ́n lè lè. èmi ni o. wow wow it's good to see you again. yeah ah, èmi àtọkọ mi I just got wedded actually. so èmi àtọkọ mi hotel yìí láti wá ṣe honeymoon wa. wow funny enough ọ̀rẹ́ ti tèmi ló lodge síbí báyìí o ó dé láti US so mo kàn pé kí n yọjú sí i. Oh, okay. So, so you mean you are not Miss Inuade any longer? No, I'm now Mrs. Inuade Thomas. Mm. Oh, girl. I mm-hmm. understand. Good to see you again. Good anyway. to see you. Take care. Eh? All right. Shebi you be my appetizer. Tapati Joanna extravaganza. Mi ní wọ́n tún lẹ́yìn bí aṣọ òfin o. Tó bá dorí ọwọ́ yẹn, náà wọn ló bá sí o. Fẹ́rẹ̀ gbé gbé, fẹ́rẹ̀ yá lè dá. àbí kò ṣe é gbé ni o. ó yá gbé gbé gbé tí bẹ̀rẹ̀ gbé gbé gbé. má gbé má gbé òwe kìnìyẹn rí táyà kò ṣe gbé ya. má gbé má gbé òlé ya. má gbé má gbé òlé lé. mo ní má gbé má gbé òwe kìnìyẹn rí táyà kò ṣe ǹzìnnà má gbé má gbé òlé lé. má gbé má gbé òlé lé. ìwádìí ìwádìí ṣáà wọlé ìwádìí ìwádìí you want to do, you want to do, you want to do. resume yẹn iṣẹ́ ọjọ́. Zoom, kẹ. mo ti resume o. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló tó máa sáré resume. no no èmi àti yáyí àtijọ́ agree pé ká cut short number of days fún honeymoon wa reason being that láàrin lọ́kọláya ojoojúmọ́ ni honeymoon oh yeah, yeah. that's true <laughs> so lọ́rọ̀ kan ṣá o ti padà síbi iṣẹ́ nìyẹn. straight up iṣẹ́ ti bẹ̀rẹ̀ ni o. welcome back bro. thanks bro. <laughs> ah ndí ẹ̀rọ níbo lọ. wọ́n á mú nǹkan ní mọ́tò ìwọ tí mo rí náà jẹ́ kí n step forward a bit. kò sí wàhálà àwọn ará ní ọ́fíìsì wo. ok. Face, what's going on here? Kí ló ń ṣẹlẹ̀ nílé yìí? Èwo ni gbogbo bálábùlù? Kíni kíni kíni kíni stop stop kí ah, ló àgbélé tó fòkùn sí mi láwọn ṣe mo jẹ́ ẹran ni. Ah, ah, stop wá. stop ọ̀rọ̀ oh, kan kí mú kí ló dé tó tan iná ah, ṣebí bright náà wà bẹ́ẹ̀ ó tán gbogbo náà tó ṣe bálábolù bí ilé aṣẹ́wó báyìí. bíbí ṣó fẹ́ pa mí. dúró jẹ́ kí n lọ tan náà tó bright. I want you I miss you. <laughs> wo ẹ dúró náà dúró ok tẹ dúró náà dúró náà di mú mi náà. o ti ń lọ́sẹ̀ pọ̀ o bá ti lọ́sẹ̀ pọ̀ báyìí mo mọ̀ ọ́ dúró náà mm-hmm. calm down ọwọ́ kì í ọmọkọ ṣẹlẹ̀ pé ọmọkọ ṣẹlẹ̀ pé dúró náà wò ó ti rẹ̀ mí she understand but this is this is this is what we do eh? mo fẹ́ lọ sínú lẹ́sìn máa freshen up máa padà dúró dúró náà ó ti yé mi ọmọkọ ṣẹlẹ̀ pé dúró eh, náà ọmọkọ ṣẹlẹ̀ pé jẹ́ kí n lọ freshen up torí pò tirẹ̀ mi tí mo bá freshen up tán màá wọ jeans change wàá bẹ́ẹ̀ ọmọdé yìí fi mí lẹ́ ok ọmọ nǹkan ṣẹlẹ̀ níbi dúró náà dúró náà dúró náà dúró náà dúró náà jẹ́ kí n kàn lọ freshen up mo promise máa padà wá ṣebí kí n wọ jeans change kí n wọ nǹkan tó ní net bíi tiẹ̀ náà ni come out work ẹ ó gbọ́n gbẹ́lẹ̀ pé ó dà tí bá ti lọ́sìn mo promise pé màá bẹ́ẹ̀ mo dídò wá màá bẹ́ẹ̀ mo dídò wá. Thank you. Money, magbe magbe òwe kìnìyẹn rí táyà. Are you for real? Brenda, She won't lè máa power for me. You're my childhood friend now. Mo ní láti máa hide nǹkan kan. Òun ah, ti sún mi o. Wo, a máa need that to ọgbọ́n sí ni. Bọ́ ṣó lè ṣe? Má ṣe. Wà á jẹ́ ìsìnkú fún mi já mi má jẹ́ kí marriage mi bàjẹ́. Ah, ó lè ṣé ògùn máa work. ó máa work ah mo mo mọ ẹni tí rẹ̀ ṣẹlẹ̀ sí mo mọ̀ ọ́ ni wọ́n sọ fún mi nǹkan tó dẹ̀ ṣe nìyẹn marriage dẹ̀ work. ah what? mo ready are you ready. ah I'm ready. let's go ahead ah! let's start it come let's on. let's start it though. ah. ah mi jẹ́ kí ni mo nígbà ṣe mo ṣe. Ah, àwọn ọmọ tó wà ń ta yìí. mo mọ iye aṣọ bíi ti rà náà. Mm. Ah. níwájú lẹ́yìn bí aṣọ òfì tó bá dorí ọwọ́ yẹn ọmọ ló bẹ̀ sí o. mariale. Baby, mi ò sọ pé nǹkan kan ṣe ẹ́. Mo kò fẹ́ ká rí doctor fún medical advice ni. Please, just do it for my sake. Mm-hmm. Come on, look at you. So mo kò fine gan ṣá. Ajé, o ti fine jù. What's wrong with you? Eh? It's a blush. Eh, it's a blush. Whoa, set set set. àmì jẹ́ kí wọ́n báyìí jẹ́ kí wọ́n báyìí. Hmm, mo fún wa báyìí kálíbù mi rẹ̀ ní kó kúnlẹ̀ nọ́mà nọ́mà òbí dání lóhùn òwò jẹ́ ayé àdéhùn báyìí rẹ̀ kí wọ́n fẹ́ wà báyìí jẹ́ kí mi náà wà báyìí mi ò sọ ní sí. Abẹ́ sí dáhùn dáhùn. Okay. Mm. Come this way, come this way. Um, you know what, baby? Yeah? Um, láàrin èmi àti ẹ láàrin èmi àti pe, ó na machine. bàbá náà máa ṣe ni like bàbá dey ratatatatatatatata on steady tó bá jẹ́ tó ní láàrin ó mọ̀ pé a máa steady ibo láti kí sínú bedroom ni sínú sitting room ni kitchen toilet compound everywhere bá ti dá inú mọ́tò ṣé o mọ̀ pé the only place that you propose so far tí a ti ráyè ṣe is third Milan bridge before we got married come on ká ní pípẹ́ pé gbogbo eléyìí ò sí níbẹ̀ beforehand a sọ pé okay fine maybe I have a medical condition and by so doing definitely mo máa accept pé ká lọ rí medical doctor. See, that's my point. I mean, as far as I'm concerned, the only thing Timo need is saying um, time. Just give me a little time. And don't worry, your baby will come around. Alright? Your baby will come around. Baby, mm. ó ti tó three months missing? That is your wedding. You kidding me? Of course. Ah, báyìí tó gbé ṣe rí báyìí. Ah, love ẹ jù. No, mo ti love ẹ jù. Ah ah so three months ló ti dà lóyún abẹ́ni pé bí i three weeks péré láàyè lò ah, you see what i'm talking about baby má worry mo hmm? ti gbọ́ nǹkan tó ń sọ and i will definitely make it right. very soon nísìnyí Our family mama expect me pé kí n bímọ jọ ṣé èmi ni mo fẹ́ fúnra mi lóyún ni. ìṣòro àwọn family mi ò pé ni i mean sorry i even said that i mean kí ló kan family mi pẹ̀lú ìgbà tí ó wù mí láti bímọ ṣé family mi ló máa decide ìgbà tí mo máa bẹ̀rẹ̀ sí ní máa bímọ ni. Ah, no way. ṣé mi ni mo fẹ́ fúnra mi lóyún. babes that decision is between you and I Our méjì máa decide there. so all i'm saying is just give me some time. okay tí àwọn family ò bá decide fún wa um. what about your responsibility in our marriage. You're denying me of my rights. Mm. I need to feel you like my husband. Obìnrin. Oh, for crying out loud. Obìnrin. Oh, so no listen, the only responsibility to rántí is. Mm? You that is the only responsibility you I remember. need to feel you. You need ah. to feel me. She can feel me, tell ni? Òun ah, ah. sọ wọ́n sí pé you need to feel me for crying out loud. Oh, rántí but ṣe man cry out loud gbogbo mm, ratata mm, gbogbo ringitẹ ọmọ yọ ringitu ló fi kọ́ for my head. pèmí lórúkọ owó yá fami ní òrùngbà sọ̀rọ̀ sí mi yẹn níyà o. That was then, baby. I need to feel you as no. my husband. Again. I need you to make me feel like you used to make me feel like back then. Like yes. Don't worry. Huh? Not worry no. She gave me my promise. Uh, don't worry. This man, this man will come around. Huh? Eh? Okay, so can I call Dr. Femi? Kabuk appointment for this weekend. Mm. Uma Beryl, Are you doing for last year? Uma Beryl. Uh-uh. Ah, ah. Mo sọ pé mo ti gbọ́ mi ò sọ pé pé òkè think about it that's what I said. Oh. Ah, uh, well no they push am abeg no dey push am abeg abeg. Boy, <sighs> why, are you like this? Why am I like how? Why am I like how? Why are you eating by me? I got it Everything by me. You want to go into the kitchen now? Or you want me to come help you out? Okay, let's go, baby. Let's go, baby. All right. Ringtone. Call that song. Scream hard. Scream loud. Huh? Shake it, baby. Shake, shake, shake, shake it, baby. Um. kásán ìrìnàdé ṣé kò sí ó sọ pé ọ̀rọ̀ wa. yes kó má bàa sí náà ni mo ṣe pè yín. okay. uncle damien ẹ jọ̀ọ́ mo ní kẹ́ bá mi bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀. Oh, oh sorry. Like, I still don't understand. I just need you to help me speak with your friend. What a bitter pill to swallow. Pé kíní ti dorí kodò bí àdánwò. Dùnú ṣé nǹkan tí ìyàn Adé sọ fún ọ nìyẹn? Of course, tí ò bá sọ fún mi, báwo mo fẹ́ mọ nǹkan tó ń ṣe nínú marriage Then, do you even have to get angry over this? The poor lady is only looking out for a solution. No, mm-hmm. she's looking out for a solution yes. ṣé ìwọ ló máa prefer solutions ọ̀rọ̀ tó wà lẹ̀ are you a doctor. but ọ̀rẹ́ ṣo fẹ́ gbọ́ if you had agreed to see a doctor with her there wouldn't have been a reason about telling me. Uh, why would I want to see a doctor nígbà tí mo mọ̀ pé I am perfectly fine. ọ̀rẹ́ you are not in a position to ascertain that. Ah. ṣo fẹ́ gbọ́ a lè máa bá wa rìn wa sùn tọrọ before you can confidently say that nothing is wrong with you we need láti kọ́kọ́ lọ doctor. okay. Damien, seeing a doctor is not a big deal at all. Mm. But you have to believe me when I say I am fine. In koko, Nǹkan shame me for bọ̀bọ̀. Okay, ọ̀rẹ́. you ò sọ pé mi believe it. But okay, why don't you have it this way? For the sake of peace in your marriage, go with your wife for a medical checkup. It's simple now. giggle. Stop. My day went well. Juno, what's wrong with you exactly? Kilo Shegogono? Oh, now you have the guts to discuss our marital issues with an outsider? Really? Baby, Ojo Wuni, Damien the outsider See one. And when did I introduce Damien to you as a family member? When? Baby, since Damien is your friend, I believe he's in the best position to talk to you. Can you just spare me this? Can you just cut me this? Close ló ṣe náà? Kí ló ṣe Oh, nísìn tí o ti sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ family wa fún Damien, I want to assure you that this is not going to come out right. Sorry, sorry, sorry, sorry. nǹkan tó tó yìí ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ẹ́dẹ̀ bùnmi gbọ́. mọ́mi mo rò bóyá nǹkan tí èmi àti ẹ̀ máa lè yanjú láàrin ara wa ni o àmọ́ ìgbà tí mo rí pé ọ̀rọ̀ yìí ti fẹ́ le ju ẹ̀mí mi lọ torí ẹ̀ ni mo ní pé kí n wá sọ fún yín mọ́mi. dúró náà jọ́ngbà tẹ́yìn méjì ń date ṣé ẹ ìgbà tẹ́yìn méjì tẹ́yìn date kẹ́ tó má rí ṣé ẹ ṣe ni. mo mi akúkú ń ṣe à ń ṣe but láti ìgbà tí a ti ṣe wedding ni gbogbo everything ti yí padà kò ṣí mi láṣọ wò láti ìgbà yẹn títí di ìsìn. ìgbà tẹ́ ẹ̀ ń date ẹ̀ ń ṣe ìgbà tẹ́ mari ẹ̀ ń ṣe díẹ̀ wá ṣe mọ́. a ṣe rárá láti ọjọ́ yẹn títí di ìsìn bí mo ṣe ń bá yín sọ mọ́ mi. ó lágbára o ó lágbára o mo mọ nǹkan tí màá ṣe máa ní láti lọ rí pásítọ̀ mi pásítọ̀ báwo alàgbà mi prophet alàgbà èdè méjì olúwa gbogbo fọlẹ̀ lóko sí òní <laughs> sórí olúwa ń fún wọn rí bólúwa dẹ̀ ṣe ń fún wọn rí bẹ́ẹ̀ lolúwa ń fún wọn tún bẹ́ẹ̀ ni mo sọ alàgbà èdè méjì olúwa gbogbo fọlẹ̀ lóko sí òní sórí tó bá ti rí àwọn ìránṣẹ́ ọlọ́run torí wọ́n bá pa tó bá pa ní orí ah, anointing ni gbóná gan-an. anointing ni tó bá ń wọnú bible wá rí pé eh, eh, eh, elisha tọ́nà àwọn kékeré tó kọ́ ọba pariwo kí wa agbára ni elisha parí inú bible agbára ni agbára iná. àmọ́ mi ìgbà wo lẹ́ ń lọ. i will go and see him tomorrow. tí bá ti lọ rí wọn nǹkan tí wọ́n bá ti sọ èmi máa bú gbọ́. àmọ́ mi ẹ̀jọ̀ ẹ̀jọ̀ i really appreciate ẹ bá ń gbé gbèsè ẹ ó ti sún mi. alàgbà ló wá gbógun fọlẹ̀ èdè mi já lókè sóyè dídè mi tiẹ̀ já ní níjọ orin tó máa ń tọ́ láìkí tó máa ń kọ jù. ìdè mi já aleluya mo délé ayọ̀ ìdè mi já àwọn àdàbà tí kò lè fò ayé ló tú ẹ̀mí mímọ́ ayé ló tú wọn dá ayé ló tú wọn dá àwọn àdàbà tí kò lè fò wáyé lótú òun ẹ̀mí mímọ́ ah, ah. Ah. ìyá wa ṣé bí mo ṣe ń gba àdúrà yẹn amúnirí ẹṣin kan ẹṣin yẹn wà ní ìdúró ṣé ẹ mọ̀ pé eré sísá ń tẹ́ṣin ó yẹ kẹ́ṣin yìí máa sáré kó máa gbéra kó máa fò ṣùgbọ́n a pé ìní ìdùbúlẹ̀ ló wà wọ́n fi ẹ̀mí béèrè alia mm, mm eri fàkúrajà mo fi ẹ̀mí béèrè pé kí ló fà á tí ẹṣin yìí wà ní ìdùbúlẹ̀ lẹ́ṣin tó yẹ kó sáré kó sáré àwa mú mi rí okùn kan ìyá wa ńṣe ni okùn yìí di ẹṣin yìí mọ́lẹ̀ mo fojú wò nínú ẹ̀mí mo wo ọwọ́ tó di okùn yìí mo jẹ́ ọwọ́ àìrí áá ele fàkúrajà ìyá wa ṣe rí fàkúrajà hmm. ó yàtọ̀ sí fàwọ̀rajà. Mm. Mm. Hmm. fakorajà ó yàtọ̀ sí fàwọ̀rajà àwọn ẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. Hmm. ṣé kí n má parọ́ fún ìyàwó ogun àìrí ló ń bá ọkọ ọmọ yìí fira kì í ṣe ojú lásán lẹ̀wẹ̀. Ah. mo mọ̀ ni mo mọ̀ alàgbà mo mọ̀ ni ṣé nígbà tí ẹ̀sìn bẹ̀rẹ̀ sí sọ̀tẹ́ sọ pé ẹṣin kan tó yẹ kó fọwọ́ dè mọ́lẹ̀ àbí wọ́n fi okùn mo ti mọ̀ pé kò kí ṣojú lásán lọ̀rọ̀ ẹ ṣe gan alàgbà ẹ wo alàgbà kó tiẹ̀ sọ̀rọ̀ ẹ ti rí tán ẹ ti ẹ ti rí tán pátápátá kí wà la lè ṣe sí i. kí lẹ fi gòmìnira ṣe because ọmọ mi wọn ò jẹ́ kó gbádùn ayé ara ẹ̀ hmm. ọkọ ẹ̀ wọn ò jẹ́ kó gbádùn ayé ara ẹ̀ hmm. ọmọ ọlọ́mọ ń jìjà ayé wọn ẹ jọ sà kí ni mo lè ṣe sà. Hmm. ṣíṣe kù ṣíṣe kù ẹ lọ fi ọkùnrin ẹ̀gbọ́n mi ẹ máa mú arábìnrin wá sí ọ̀dọ̀ mi ìyá wa bí mo ti ń bá yín sọ̀rọ̀ mo gbọ́ ohùn létí mi wọ́n ní kí n fún yín lómi ìdìdì kan omi àṣírí hmm. Hmm. omi orí òkè hmm. forty seven days ni mo lò lórí òkè mi ì jẹun ata mi ì jẹun epo mi ò fomi kẹrin wọ́n lé mi kó lórí òkè. bẹ́ẹ̀ ọlọ́jọ́ orin kójú yín kó wọnú ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí tiyín ohun tí mò ń gbọ́ létí mi ni pé kí á po àwọn ìdìdì kan pọ̀ mọ́ omi yìí jágbe fún ọmọ yìí mm, mm, tó bá ti wá rí wa ẹni tó yẹ kó máa fẹnu olóńgògò kan iyọ̀ ah, ah, a sì di ẹnu rẹ̀ pa ah, ayé burú fa ènìyàn ṣòro ènìyàn ṣòro sọ̀rọ̀ mi yé yín ìyá wa ẹ má gbọ́ o ẹ má dúró tẹ́tẹ́rẹ́ o wọ́n ti di aláìní ìlú mm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti di aláìní ìlú ẹ̀mí mímọ́ ilé fún àkúrájà ìyàwó má pè lórí ìlà ohun tí mò ń wọ ẹ lè rí yìí inú ẹ̀mí ni mo ti o ó inú ẹ̀mí mo ti wò ìyàwó bẹ́ẹ̀ ni a nà yín lówó tó pọ̀. gbogbo àlàbà iyekíye tí o bá jẹ iyekíye tí o bá jẹ mo ṣetán láti san ọ̀rọ̀ yìí ó mú mú láyà mi gan sa bẹ́ẹ̀ ni ọmọ mi jọ́wọ́ ló ṣe ṣègbéyàwó náà ẹ eh, ọkọ ọmọ ìkiri rẹ òun kọ ọmọ ìkiri rẹ èyí jẹ ayé wọn dẹ ọmọ lọmọ wọn dẹ fún wọn dẹ dè wọn mọ́lẹ̀ ẹni wọn ẹnu wọn yẹ kó fi jẹ wọn dìpá kó dà irú àwọn yòó ìkàwọ nìyẹn kí ló ṣe fún wọn kí lọmọ lọmọ ṣe fún kó dà tó wá fi òògùn tó fi so ọmọ lọmọ mọ́lẹ̀ tó di ẹnu ẹ pa kó dà iyekíye tí ò bá jẹ sà mo máa ẹjẹ sọ fún mi máa sán máa sán ẹyẹ kò sójú ọtẹ fẹ kí n mọ ah màá gbọ́ ìyàwó ìyàwó ẹ̀ máa ń ṣòro bí èwe aláyé ń ṣèyàn ń ayé òun gbọ́ wá yìí ah, ìyàwó ayé òní láwọn ò ní depo sálà yín àwa ẹ̀yin lè òní gbà ẹ̀yin lè òní tú alẹ̀ ẹ̀mí mímọ́ ohun tí mo gbọ́ ni pé wọ́n ti da láìní rẹ̀ ìyàwó orí ìlàlẹ̀ wa ẹ wo àwọn ìlú tó báyìí àwọn kan dẹ̀ fi ọ̀fi wọ́n lẹ̀ sórí ìlàbà wọ́n dẹ̀ ń gbà wọ́n dé báyìí wọ́n ń gbà kọjá ah, ah, wọ́n da láìní rú. ìyẹn ò dáa. ẹ kò kẹ́yìn ìyá wa ẹ lè máa tú ẹrù yín lè máa tún dì ẹ má gbọ́ra yín ìyá wa o ẹ wá owó tó tó owó owó tó tó owó ṣe rí tí ogún bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni owó náà ṣe máa pọ̀ sí ṣọ́ọ̀ mi yẹ yín nísìnyí tẹ bá wá owó tó tó owó àlàáfíà yín ti dájú àlàáfíà yín ti dájú ẹ̀rí yín ti dájú ìgbàkigbà ni kẹ́ wá nígbà yìí ni mo wà ah, hmm. láìpẹ́ láì jùlọ máa rí wa bíbẹ̀ ní akọ́mi àbọ̀. àmọ́ ẹ pè mí ẹ pè mí kí ẹ tó wà àwọn àlejò pọ̀ lóríṣiríṣi mo fún àwọn èèyàn ní àkókò tó pọ̀ ẹ pè mí ẹ tún kẹ tó ẹ̀mí mímọ́ áá ìyàwó tẹ ẹ bá ń lọ ẹ má ra èso lọ́nà ẹ má jẹ nǹkan kan lọ́nà. Damien. ah tinu baby ah oh god so good to see you how have you been. fine mo wá ṣe níbi báyìí. ah mo wá rí client kan yín báyìí ni kí ni wọn náà ṣe yín báyìí. mo okay mo ah so good to see you it's written all over your face. <laughs> mo dẹ̀ gbọ́ pé Jamal ó ti ṣe marriage pẹ̀lú girl yẹn. Um, Tinú sórí nǹkan ṣe láàrin wa àti Jamal ṣé ká rí bíi pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyẹn Jamal ti move on ìwọ náà move on pẹ̀lú life ẹ̀. mi ò sọ pé mi ò move on o àmọ́ hmm, bí Jamal ṣe fẹ́ gbádùn ìgbéyàwó yìí á ṣojú èmi àti ẹ̀. Ah, Tinú kò yẹ kọ́rọ̀ ilé tó yẹn you are a very pretty lady. And I'm very sure a lot of men out there, they will be dying to make you their wife. You are pretty. Move on pẹ̀lú life there now. Bí Jama ṣe move on, gbàgbé pé ever exist. Put him behind you and move on with your life. Mo sọ pé mo move on. Àmọ́ Jama máa gbà. Ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Surely, um, the best I can do now is to encourage you, which is what I'm doing. Téèyàn bá ṣe ẹ̀ onídàtí ìdájọ́ lọ́wọ́ ara ẹ̀ náà fi everything sọ́wọ́ ọlọ́run let God do the judgement and um, I'm very sure pé tó bá ṣì rántí ìfẹ́ tó ní sí jama onígbà yẹn kò ní lè jẹ́ kó wọ́ ọ̀tẹ̀. ìfẹ́ my foot tí jama bá nífẹ̀ẹ́ mi kò nífẹ̀ẹ́ lómi náà àti wípé mò ń bọ̀wọ̀ ọlọ́run kò ń yá lógún ọdún ayé ìgan nìdájọ́ wà èmi fúnra mi ni má ṣe dájọ́ jama. it is well àmọ́ èmi àkọ́bẹ̀ ìgbàládùra pé kọ́ lọ́ọ́ ń jọ kó bá mi fún ẹ lọ́kọ alálùbáríkà because i'm very sure pé tí wọn náà bá ti marry me wàá gbà kí péjà máa ever exist. but um, kò sí wàhálà ṣá all the best um, mo um, ní meeting last time pẹ̀lú another customer pẹ̀lú another client tó jẹ́ èyí tó máa lọ we'll talk over the phone. all right mami all right, all right. Jamal àti Yunwade how far and how you dey o. Oh ìyá wa bíbélì wípé ẹnikẹ́ni tó bá gba wòlíì gbọ́ ó ní á jèrè wòlíì ẹ ti jèrè ọlọ́run lára mi lónìí ọ̀rọ̀ yìí ti dayọ̀ ah, ẹ gbà ṣé irú omi tẹ́ ń wò lọ́wọ́ yìí omi agbára ni omi tẹ́ ń wò yìí omi orí òkè ni o hmm. orí òkè adé ni mo ti gbé wá kí ni mo pè é àjíún. ẹ kò lè yé yín àjíún kọ yá wa àjíún kọ ó yá wa ẹ wà nínú ẹ̀mí o àwọn kan ló ń jẹ́ àjíún hmm, orúkọ àwọn àgbà ní mi gbọ́dọ̀ lọ́bẹ̀ àdìhùn èdè àwọn màláìkà ni hmm, kì í ṣe èdè wa ń bí. yá wa kí n tó rí omi gbédébí hmm. ah! ọjọ́ mẹ́tàlá ni mo lò lórí òkè bẹ́ẹ̀ ṣe eré òkè àdéhùn ibẹ̀lẹ̀ àwọn áńgẹ́lì ti máa ń gbatẹ́gùn ibẹ̀ náà ti máa ń wẹ̀ hmm. bẹ́ẹ̀ ni mo bá áńgẹ́lì ja ìjàkadì ni kó tó yọ̀ǹda omi fún mi eh? bẹ́ẹ̀ ni. Ah. ẹ kíra yín kú oríire o ẹ wọ ọṣẹ yìí yàrá ọṣẹ táwọn áńgẹ́lì fi wẹ̀ kulẹ̀ ń wù lọ́wọ́ ọmọ yìí eh? bẹ́ẹ̀ ìyá wa iṣẹ́ kékeré kọ́ ká torí ọṣẹ ìgbé wa ṣé ráwọn omi tí mo gbé fún yàtọ̀ ṣe yìí hmm. ẹ lè lò láàárọ̀ ẹ lè lò lọ́sàn-án ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé ọṣẹ tí áńgẹ́lì fi wẹ̀ kúri àwọn áńgẹ́lì sì rè wọn kì í wẹ̀ láàárọ̀ wọn kì í wẹ̀ lọ́sàn-án ìrọ̀lẹ́ ló máa ń wẹ̀ hmm. alẹ́ ló máa ń ṣe kí ni ìyàwó ẹ wà nínú ẹ̀mí hmm. ẹ wà nínú ẹ̀mí yàwá ọlọ́run ní kúrò lákàyè yín ògùn ayé yín ò ní dòbí mo rí pé ẹ wà nínú ẹ̀mí ẹ ń fi ẹ̀mí bá mi lọ ẹ wà nínú ẹ̀mí ah! ẹ wà nínú ẹ̀mí ìrọ̀lẹ́ ló máa ń wẹ̀ alẹ́ ló máa ń fò á ah! yàwá ogun tí ẹ bá dé bí yìí ó ti di pẹ̀tẹ́lẹ̀ ẹ wá gbọ́ mi o òru lẹ́ máa fi wẹ̀ o ẹ kọ́ máa bu díẹ̀ nu ọṣẹ yìí ẹ máa fi fọ ojú ara yín ẹ wá ṣe báyìí fún ọjọ́ mẹ́ta ṣẹ́ni tó bá ti di ijọ́ kẹta ẹ gbọ́ tó bá di ijọ́ kẹta ìyá wa ìyá wa ah! ojú àǹtí tí mò ń wò yìí amúrí pélére pálàǹtì yìí ara hmm. wà nù wọn tó fẹ́ dà hmm. àǹtí yìí fẹ́ dára wọ́n fẹ́ dára ayé ń fà wọ́n sẹ́yìn ẹ wo ẹ lọ ra energy drink o ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀sìn ẹ yá wọn lò ẹ gbé nǹkan lọ́ra níjọ́ kẹta torí pé tí a bá tú ọkọ yín sílẹ̀ ṣe mọ̀ pé ẹṣin tó fẹ́ sáré lẹ́jọ́ tó ti pẹ́ tá a ti dè mọ́lẹ̀ àrà ń gbénú ẹṣin àrà ń gbénú ẹ̀dá ó yẹ kó sáré kò rí eré sá hmm. tí a bá tú òkú lọ́rùn ẹṣin yìí ṣe mọ̀ pé eré a máa sáré bí kíkàn bí kíkàn bí kíkàn ibi tí ìsọ̀rọ̀ á ti yé yín lọ bí ikú ikú lò sáàmì yín nìsín ẹ̀rín ti dájú o ẹ̀rín ti dájú o kẹ́ lọ gbáradì fún ogun ogun tó máa kọlù yín áá yàwá ẹ̀rín ti dájú ògo ọlọ́run á farahàn nínú ayé yín ṣé rí agbára orí òkè yìí tí ò yí padà mo gbàdúrà fún yín lónìí bí ẹ ti wá mí ogun tí ẹ gbé wá. àní kí ló tún kú ta ó lò wọ̀rẹ̀ bí dábì tún swallow. swallow pé kínní ti dorí kodò bí àdánwò. mo ní ṣe bí àìrìn jìnnà òun láì ra àbùké ọ̀kẹ́rẹ́ ṣèbí tá a bá stró tá a bá lọ fà wọ́n máa foró bí ilẹ̀ jẹun jẹun. ìràwọ̀ ọ̀sán ti ń bàgbà lẹ́rù ọ̀rọ̀ èyí ta kókó débi mo bẹ́ wù ọmọ ààyè wọlọ́n ọjọ́ kìta lélẹ́yìí tí mo ti ń lo omi àti ọṣẹ yìí ọlọ́run ṣàánú mi jẹ́ kó ṣeé ṣe bó ṣe sọ pé ó máa ṣeé ṣe ṣàánú mi. mo ní magbe magbe òwe kìnìyẹn rí táyà kò ṣe é ṣẹlẹ̀ wọ́n á fà láyà magbe magbe òwe bóyá love me love me love me love me baby yo. Till lose control, tease me, tease me, tease me, baby, oh, oh, till lose control, fa, she be you be my appetizer, tabati jawana extravaganza, kù mí níwájú lẹ́yìn bí aṣọ òfì tó bá dorí ọwọ́ yẹn ọmọ ló mẹ́sì o. bẹ̀rẹ̀ gbégbé mariale. yà ń pẹpẹ skata skata. ẹlẹ́rù ni ó gbé o nígboro ayé o. yà ń pẹpẹ skata skata. àti àṣe èyí sí o ìyún adé. yà ń pẹpẹ skata skata. bẹ̀rẹ̀ kó gbé àbí kò ṣe é gbé ni o. ó yà gbégbé gbé tí bẹ̀rẹ̀ gbégbé. Oh, not again látàárọ̀ tí mo ti ń gbé kinní ìjó kò gbéra kò dìde òun ó ti sú mi i swear to god ó ti sú mi ó ti débi báyìí. ìwọ náà máa ní ah. sùúrù máa ní sùúrù ah, sùúrù rẹ máa fi ń ṣe gbogbo nǹkan lé ayé yìí ok bó ṣe wáyé sìn ó ti fẹ́ máa gbéra díẹ̀díẹ̀ ọlá pé ò ní sùúrù ń sìn ni ló fi sáré ṣèjọba ọlọ́padà mi mọ̀ bóyá wàá wá try ẹ̀ díẹ̀ sí ni àbí inú a máa ní sùúrù náà ó bó kíní náà ah, a máa ní sùúrù ó dáa ó dúró má wọrẹ èmi tiẹ̀ ní mo plans kan fún ọ surprise kan fún ọ gbogbo nǹkan tó ń rún lẹ̀ yóò máa tán ó má wọrẹ. It's going to be a beautiful night bí bá rẹ sọ̀rọ̀ o máa jò kárẹ́ onígbà o tó commit to suicide ni dúró. Mágbèmágbè òwe kìnìyàn rí táyà kò ṣe é. Mágbèmágbè òlé lé. Mágbèmágbè òlé dẹ̀ dá ẹ lójú pé bó ṣe ni kò lu ọṣẹ àtọmọ yẹn ló ṣe lù. Mú mi bí alàgbà yẹn ṣe sọ pé kí n lo ọṣẹ àtomi yẹn gẹ́lẹ́ náà ni mo ṣe lò ó mú mi ìkú sí àtọ̀. àdúró ṣé kò ń ṣe pé èyí tí wọ́n ní kò fi fọ abẹ́ ah. nítorí pé wọ́n bu omi ẹ̀sùn ní bọ́tù wọ́tà ó wà lọ mú. no na bó ṣe ní pé kí n lò ó ni mo ṣe lò ó mọ́ mi no changes no changes. a jẹ́ pé a máa nílò àti lórí pásítọ̀ nìyẹn. rí alàgbà yẹn ah, mọ́mí èmi ò rò bóyá mo máa tẹ̀lé yín lọ rí alàgbà yẹn o in fact mi ò rò pé original ni alàgbà yẹn yes now ó kò ń pariwo ìfàkọ̀rajà ó yàtọ̀ sí ìfàwọ̀rajà kìnnì kan èlì eh, eh, ìrọ̀lẹ́ lọ́wọ́ ẹ̀ alẹ́ ló ń ṣe kìnnì kan ló ń fò mọ́mí fmt ni pásítọ̀ yẹn lò fún wa kò sí changes gbogbo òṣìṣẹ́ òun náà ni òun náà ni ẹ̀ sìn ta ló wá ń fàwọ̀ rajà báyìí. kò sí wàhálà tó bá sọ pé o ni ní lọ kò lọ rí alàgbà èmi á lọ rí alàgbà because wọn lè gba owó tó tó yẹn lọ́wọ́ mi kọ́ wá gbé fake mi lọ́wọ́ who does that eh? irú style wo de tó bá débẹ̀ tí wọ́n bá fún mi ní refund gbogbo àwọn ọmọ ọjọ́ wọn ló máa mọ̀ kọ́ta sì ti lè fi jóná. What nonsense? mommy? wàhálà ẹ̀yin àti alàgbà nìyẹn o. Tèmi ní pé ẹ jọ̀ọ́ ẹ bá mi wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ ìmọ̀ mi. Ẹ bá mi wá solution sọ̀rọ̀ èmi àtọkọ mi. mommy? mi ìmọ̀yàn tí mo lè bá sọ̀rọ̀ kó bá mi sọ fún jàmáà pé kó tẹ̀lé mi lọ hospital. Ó ti sú mi. Jọ̀ọ́ ṣé ìyá ọkọ ẹ mọ̀ sọ̀rọ̀ ìṣá? kí n sọ ọ̀rọ̀ yìí lójú ìyá ọkọ mi kíjà máa tún ní èmi ń rojọ́ òun káàkiri fún gbogbo mọ̀lẹ́bí àmọ́ mi it can't work kí inú mo bíjà máa ṣe máa ń ṣe náà jọ máa ń ṣẹran ríran inú dè mọ. ṣé ìyá Jamal òun ni mọ̀lẹ́bí well as far as i'm concerned ìyá Jamal ò kì í ṣe mọ̀lẹ́bí tí ó bá dẹ̀ fi pé wọ́n ò lè sọ fún kò sí ìyá Jamal àwọn àṣàlàyé fún wọn. Ah. yes obìnrin tóbìnrin abiyamọ sábíamọ màlúbáyà jùmọ sọ. Ah, mọ́mí ọ̀rọ̀ yìí máa dá wàhálà lẹ́ o. kò sí wàhálà ọkọ tó fẹ́ dá sílẹ̀ ìwọ́dé mi dá. èmi máa pè yàjà máa èmi máa bá yàjà máa sọ̀rọ̀ kò sí there is no problems anywhere. abiyamọ ni yàjà máa abiyamọ lèmi náà àjọ máa rojú ara wa àjọ máa sọ ni because tí yẹn bá mọ̀ nípa ẹ̀kọ́ bí akọ̀ bá wá wọ́ọ̀sì tòótó yìí bí akọ̀ bá wá wọ́ọ̀sì tòótó yìí ah. so I will go and see the in fact kò dààmú mi mo ti gbọ́. ọ̀rọ̀ tẹ́ màá wá sọ fún mi yìí ó mà jọ mí lójú gan láti gbà wo ni gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀. ó ṣe ń bèrè ìwọ ìyàwó ẹ ní láti ọjọ́ wedding lálùbà táwọn ti má rí pa gbogbo tó ń ṣẹlẹ̀ ti ọmọ ẹ̀ má ti jẹ́ o ẹ̀ sì bùn mí gbọ́ àwọn náà dẹ̀ bùn mí gbọ́ ló wá dákẹ́ lọ́rọ́rọ́rọ́ sínú ilé ni kò jẹ́ kí n mọ̀ à ah, ẹ̀dùnú wọ́n ti ń bára wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí wọn ò tiẹ̀ ṣe nǹkan kan rí rárá rárá. àwọn ah, <laughs> ọmọ ọ̀sìn ẹ wo nígbà tó yẹ kó ṣọ́ọ̀ṣì náà ti pàdé ara wọn kódà kó pàdé ara wọn ṣọ́ọ̀ṣì kó pàdé ara wọn ṣọ́ọ̀ṣì wọn á yọ ṣe before marriage kábíyèrè tí àwọn mọ̀tò àtẹ́pọ̀lì títí lọ ti pàdé ara wọn of course wọn á ti máa ṣe well ọmọ mi kọ́ confam fún mi ìpè before their wedding ìpè àwọn máa ń ṣe before they got married ṣẹ́ni ọ̀rọ̀ yìí dàgbà dẹ́gbẹ́ ṣẹ́ni báyìí fi wedding rings wọn lọ́wọ́ báyìí ṣe ló ló ló ló bá ogun kọjá lára lára ọkọ ẹ̀. ee ọlọ́run má máa jẹ́ n rí wàhálà o ọlọ́run má máa jẹ́ n wàhálà o. ah ní tí mo ṣe wá rí yín gangan gangan nìyẹn bí kọ́sẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa le díẹ̀ fẹ́mi láti bá bá sọ gẹ́gẹ́ bí ọkùnrin but ẹ̀wọ̀n kọ́ yìí nìyẹn ẹ̀hẹ́ kò dẹ̀ lè farapamọ́ nítorí yà mí lẹ́nu tẹ́lẹ̀ yìí náà gbọ́ rírì yìí ló ń yà mí lẹ́nu. láti bí oṣù márùn kò ṣe ṣiṣi láṣọ wò. àní alẹ́ ata sẹ́ni bá ṣe ti wọlé bàtà to pronounce on husband and wife that was the end of it. ah lọ́ọ̀ má jẹ́ rí wàhálà ẹ wo ọjọ́ tá a bá ti rí ibi òní bí ń wọlé máa pe Jamal báyìí báyìí báyìí ó gbọ́dọ̀ kàn mí lára lónìí olónìí a gbọ́dọ̀ sọ ẹ ṣáà mú sùúrù fún un. jẹ́rìí mo kábíyá mọ́tò ní. ó máa sọ nítorí lọ́bẹ̀ tó fi wá ru owó tó fi jẹ́ pé èmi tí mo ti ń retí pé hmm, kí n tètè bẹ̀rẹ̀ sí náà má rẹ́rù ọmọ. mi ò gbé mọ ọmọ ṣe mi ò gbé ara ẹ̀ ọ̀yà. òun mo ti ń pè ẹ ṣáà mú fún mi. ní àkàtà tó sí aláàbò. ẹ ló jà máa lọkọ mi. ẹ má máa dá èèyàn dé lóhùn it's just stress stress from the you know before the wedding and during the wedding you know so Jamal stress wedding. yeah láti oṣù mélòó? Tá bá kà á ní méní méjì mẹ́ta, oṣù karùn-ún rèé tó ti ṣe wedding. Ah. So stress wedding náà ló ṣì wà ah. lára ẹ̀. Màmá ah. Stress ẹ̀ màgídé tẹ̀ kúrò lára yan. Eh. Hmm, stress náà <laughs> Jamal, stress yóò tètè kúrò lára ẹ̀. <laughs> Ẹ gbà mí lọ́wọ́ ọmọ yìí. Láti oṣù márùn-ún, o ò tiẹ̀ tí ìṣíyàwó ẹ̀ láṣọ wò débi pé tẹ́mi tẹ̀ tí ń retí grandchildren. mọ́mí mọ́mí ẹ ẹ wo ẹ wo ẹ mọ̀ pé ẹ̀yin náà lè máa ń wè sàn pé kí èèyàn máa fi ọmọ wé ọmọ because tó bá fọmọ owó ọmọ wàá náà kan pa gbẹ̀yìn ni fún mi bẹ́ẹ̀ mi ṣe wáyé èmi Jamal o. I'm fine. Jamal, you are not fine. Mommy, I'm fine. Jamal, mo lo fine. Mommy, is you are fine? not fine. Is it your fine? You are fine. not fine, fine until you go to the hospital and the doctor confirms to me that you are fine that is when i you know that you are fine but for now you are not fine as far as i'm concerned. mọ́mí ẹ ti ń pariwo. iṣẹ́ ní pariwo. abẹ àánú ah, mi ò lè ní fẹ́ high bp fún yín àánú. Ah, bo ah, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bóyá ká jètè pariwo ká pariwo ara wa síta ká lè rí solution. ok so nǹkan tẹ́ ẹ fẹ́ báyìí sí ni pé kí n tẹ̀lé yàn adé lọ sí hospital. bẹ́ẹ̀ni ká lọ fún check up àbí. bẹ́ẹ̀ni. tí n bá ti ṣe yẹn kò sí wàhálà. kò sí wàhálà mọ́ tó bá ti lọ tó ti fún mi ní result doctor dẹ̀ ti sọ fún mi pé kò sí problem then a máa mọ bí tá a máa dojú àdúrà kọ a máa mọ the next line of action without that èmi àti àjọ máa dàálẹ̀ báyìí àjọ máa tún ṣá. ok bẹ́ẹ̀ ṣe ti sọ yẹn sìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni mo máa ṣe so ẹ̀yin ẹ̀kọ́ sọ pé o ti lọ. ò ń lọ hospital. of course. o promise mi pé o máa lọ. mọ́mí. Jamal tó bá lọ. Mm tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu mm. ọmọ á gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu uh-huh. ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu uh-huh. ọmọkùnrin á tọ́ ẹ ọmọbìnrin á tọ́ ẹ wọ́n á tọ́jú ẹ ìwọ náà dàgbà wá dòbò ẹ uh-huh. eh? èmi tí mo ti ń retí ọmọ látijọ́ yìí. mọ́mí ẹ mọ̀ pé kàn kọ́kọ́ kì í kan wọn dò àmì definitely bàbá yẹn sọ ẹ abẹ́rẹ́ kan. orí kúkú rẹ̀ dà sọ́hùn kúkú rẹ̀ dà sọ́hùn kí ló máa jẹ báyìí kí ló fẹ́ jẹ. Ah, bọ́tẹ̀ nítorí ilé lẹ́sẹ̀ pè mí pé níbo ló wà sẹ́sẹ̀ sí mo fi ẹ̀rí ẹ̀ mo fi ẹ̀rí ẹ̀. jọ̀má kò tó torí kò tó nítorí èmi tí mo ti ń retí tí mo ti ń tí mo ti ń wò pé ibo ni máa ti lọ ṣe shopping ẹrù ọmọ òun irú èwo ni máa ra o oríṣiríṣi. màmá ẹ má wọ gbogbo òkè orí o ti yá àyà mi ti lọ sókè nígbà tí mo gbọ́ gbogbo táwọn òbí wo ló máa gbọ́rọ̀ ẹ̀ tínú ẹ̀ máa dùn. tí mo tẹ̀ ti rò pé bèjì gan ni mo. <laughs> Jamal Atiyunwade Alpha and Ayude o. I'm thinking something great o. Àti bí iṣáájú mi, eré tí mo dẹ̀ ń sábọ̀ nìyẹn, pé kí n tètè di kí n pípẹ́ nǹkan tó máa jẹ. Ìyìn, where are you coming from? nǹkan tí mò ń try láti explain ni pé mo ti délé tẹ́lẹ̀ so mo gbàgbé láti ra àwọn nǹkan so mo bọ́ta mo lọ gẹ̀ẹ́tẹ̀. Èèyàn ọ̀dẹ̀, ẹ̀ẹ̀mélòó ni mo ti sọ fún ẹ pé kí wọ́n máa rojọ́ marriage èmi àti ẹ, kó má máa rò síta. Baby mi ò sọ nǹkan kan pa marriage wa fárata kankan. Ó dáa, ara àánú léwo ló sọ ọ̀rọ̀ wa fún. Baby mo mo kò mo kò sọ létí mọ́mì bóyá ó máa rí solution sí nǹkan tó wà lẹ́yìn ni. Iyàn ó sọ létí mọ́mì bóyá mọ́mì máa rí solution sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. I want you to tell me something. Ṣé mọ́mì jẹ́ gẹ́gẹ́ bíi medical doctor àbí magician tí wọ́n bá wá solution sí problem? to one on ground? You know what? Listen to me and listen real good. I do not care bóyá I ló lọ sọ fún mọ́mì bóyá mọ́mì ló lọ sọ fún mọ́mì mi. I don't care. Let this be the very last time Do you bá ever in me at any no marriage for anybody. I do not see I don't want to get pissed mi ò fẹ́ ever gbọ́ whatever happens in this marriage stays in this freaking marriage. baby i'm sorry my love i'm sorry please it won't happen again i'm sorry. excuse me. my dear i'm sorry. ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ojú wa nìkan kò rí. má sọ fún mi pé o ṣe ń ṣiṣẹ́ tí mo ti pẹ́ látàrí ìwé ẹ̀ka lọ fún lunch mo dẹ̀ tún jókòó sí ìbọn onórí kí n fún ẹ ní few seconds. ó yẹ kí deliver iṣẹ́ àwọn òbí kí n ṣẹlẹ̀ But look at me, I'm still here. But I'm almost done. But for me, there be two to three minutes. I'll be done with it. Two to three minutes again. Yeah. Only for any few seconds Let lẹ́ẹ̀kan mo dẹ̀ ti jókòó more than ten minutes ń bà. Irọ́ ni mo pa lẹ́ẹ̀kan yẹn. Two to three minutes ń sìn. Jọ. Ẹ̀ẹ́. Okay. Ẹ̀hẹ́n. That reminds me. Yeah. Ó tiẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá sọ. Okay, what's it about? Yeah, mo rí ex ẹni last week. Tinwebe? Yes. Okay, so what about her? Um, Oresheki Matwe. That baby is really angry with you. I don't get it. Why would she be angry with me? Ṣé èyí ni ọ̀rọ̀ ìfẹ́ tí ń da àtọkùnrin àtobìnrin pọ̀ tí ó dẹ̀ ní lead sí marriage ni? Ah, Bọ̀bọ̀ the best thing for her is just I mean she should just move on with her life. Ṣorí same thing tèmi náà sọ fún Ah better ọ̀rọ̀. But ṣorí lady yẹn kò take ọ̀rọ̀ ẹ lightly o. Mm. Ó ń threaten ẹ gidi ni ṣe ló ń lérí tó sọ fún mi pé òun máa dín pẹ̀lú ẹ̀ ó náà máa fi ayé òun máa jẹ́ kó mọ̀ ọ̀kan tó ń jáyé ó máa jẹ́ kó mọ̀ páyé pé méjì ayé pé ṣó fọ́nì ni. ó fọ́nì náà Zinu no be Zinu where I know Zinu no be do nada nítorí pé inú ṣì ń bí lọ́jọ́ sọ ọmọ ọdún sẹ́yìn you no be do anything about. Ah, um, wait Jamal ó dàbí ẹni pé direction um, tèmi wo ọ̀rọ̀ yìí sí mm. kò ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń wò sí o. ok direction wo ni wọ́n wò sí. ṣé o fi o pé ó possible kó jẹ́ pé problems tó ń encounter ní marriage ẹ̀ kó jẹ́ pé lady tinú ìlú wa ń bẹ̀. so you dey believe all this kind of thing. of course i do. Ah. ọmọ ah. yorùbá ni mí náà. swagger. Yeah. see um, sori if you would take my advice as your friend èmi á advice as ọ̀rẹ́ pé call that babe talk to her hmm. fi ohun tútù bá sọ̀rọ̀ bóyá ìyá lè jẹ́ kó gbàgbé gbogbo bitterness tó bá ní ní mind ẹ̀ against you á dẹ̀ move on pẹ̀lú life ẹ̀ wọ́n náà dẹ̀ máa enjoy marriage ẹ lọ. Hmm. Hmm. I'm feeling it. You're making sense because gbogbo bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn kí ni ẹ̀kan wà kí n yẹ mi bọ́dì ọ̀dọ́ ọkàn fóun tútù ohun rẹ̀ lẹ̀ wọ́n sì talk to her in a calm way exactly. she will let go of the bitterness bọ̀bọ̀ kí ni ẹ̀ ń wá ara mi lọ at some point ti fẹ́ máa fall bọ̀bọ̀ I swear iṣẹ́ tó ń ṣe yóò fi dẹ̀ ah. bàjẹ́ ah, ó yẹ kó ti gbégbá pásítọ̀ àmúmíkì ah. burúkú owó. Jamal ṣòro kí mò ń bẹ ṣeré ni I am not joking. èmi náà ṣeré. I am not joking with you ọ̀rọ̀ tó serious mò ń bẹ sọ̀rọ̀ nípa láìfẹ́. ọ̀pọ̀ wo bọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ ọmọ ẹ. inú ti fi máa kàn mí. inú fi máa kàn mí. ó dàbí pé kíní tó affect ẹyẹn I mean ibi tó pa yẹn ó ti affect mi náà I may not have to really finish this anymore I will come back to this let me just save it. Uh, bọ̀bọ̀ let's go to it. sọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ́nsìn kò make any. ebi ti fẹ́ máa pa mí torí fọ ọtí nú má wọrí yín let's do lunch let's do lunch wàá padà sí kíni jẹ́ save ẹ̀ jẹ́ save ẹ̀. ok èmi sọ tèmi fún ẹ o. bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ lunch time lunch time jọ. mọ́mí mọ́mí mú fọlọ́run ṣẹlẹ́rì ọlọ́run wò mí o mo mọ kankan pa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó Jamal lóòótọ́ jama ò ṣe mí ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi jama ò fi mí ṣẹ̀sín ó sọ mí dẹni yẹ̀yẹ́ láwùjọ àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí níjọ́ tí mo pàdé ọ̀rẹ́ tọ̀rẹ́ ti bá mi sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo délé mo sunkún mú mi mi rẹ́ni dá mi lẹ́kún mi rẹ́ni sọ pé kí n má sunkún mọ́ mo sun gbogbo ọgbẹ́ ọkàn tí Jamal ti dá sí mi lọ́kàn mo sún dáde àmọ́ látìgbà yẹn ni mo ti yáfi Jamal fọlọ́run gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sóhun àti ìyàwó ẹ̀ ọwọ́ mi rèé o ọlọ́run rí mi mi ìmọ̀ kankan pa ẹ̀ rárá rárá nǹkan tó ń ṣẹlẹ̀ nígbèyàwó ẹ̀ mi ìmọ̀ kankan pa ẹ̀ mọ́ mi. ọdún wo la fẹ́ dọ̀nù láti gbà inú àfún yín yanjú èmi ọwọ́ mi ò sí ń bẹ̀. o ṣe o o ṣe o. ẹ ma ẹ bọ̀ ma ẹ pẹ̀lẹ́ ma. tí má ní kò sún mi irọ́ ni mo pa o kò sí ọgbọ́n tí a ti dá in fact a ti go spiritual about it. ṣé a change a máa ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó máa ní àró nínú kàyéfì mà lọ̀rọ̀ ìjẹ́ fún mi ṣé ṣé bí Jamal sọ fún mi pé o máa lọ sọ́spítù. mọ́mí Jamal ló lọ sí anywhere. irú ló ń pa fún yín. ẹni tó promise mi pé o máa lọ sọ́spítù. mọ́mí Jamal ló lọ bí kankan ìyẹn ni pé jàmáà parọ́ fún mi. àmú mi ó parọ́ fún yín ni o mú mi ẹ bá wa wá nǹkan ṣe sí i ìjò ó ti sú mi. jàmáà parọ́ fún mi. Ah, ẹ wo mú mi nǹkan tó wá ń dùn mí jù nínú ọ̀rọ̀ yìí ni pé it's just nonchalant about it Korea's big deal at all. jàmáà tèmi. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lénìí lénìí èmi àti jàmáà a máa kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ìwọ máa nìṣó ńlé agbó ìlú máa dé láti ibi iṣẹ́. ọwọ́ ọ̀rọ̀lẹ́ náà ló máa ń. ọwọ́ ọ̀rọ̀lẹ́ ó máa bá mi lé ó máa bá mi lé yín ìwọ máa nìṣó. omi ẹjọ ẹjọ. fọkànbalẹ̀ àní kò fọkànbalẹ̀ eh, èmi àti jama. láti after marriage láti after wedding wa títí dì sí mummy ó dàbí pé nǹkan ti ń ṣe mí. nǹkan ń ṣe ẹ́ ah. nǹkan ń ṣe ẹ́ tipẹ́tipẹ́ ìwọ gan ló mọ̀ nǹkan ń ṣe ẹ́ o torí tí nǹkan ò bá ṣe ẹ́ ṣé kò yẹ kó o ti pariwo gbogbo yìí kó o ti pariwo síta láti bí oṣù mẹ́fà o ẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ní ìsìn ẹ́ tèmi ti ń retí pé grandchildren ah ó ga o máa lọ lé. tó adúrú adúrú mi ni jà máa ń parọ́ fún. omi ò ń parọ́ ni o bó ṣe ń ṣe. tó lòun ti lọ sí hospital òun ti gba result. kò lọ sẹ́niwéé mà kò lọ sẹ́niwéé. What I say tí nǹkan mi bá wà nínú ọ̀rọ̀ yìí òun ni kò sọ fún mi ká pariwo kí gbogbo ayé gbọ́ our marriage is over six months now not yet no sure o kò pariwo six months you keep telling me to uh. wait to keep having patience for how long. for how long bọ́ọ̀ bọ́ọ̀ kan tó ń sọ six months òun sọ six months bẹ́ẹ̀ ni pé six years bẹ́ẹ̀ ni pé six decades ló ń oh. sọ̀rọ̀ pẹ̀ kí ni problem yìí gangan náà look let me tell you something eh, what we are going through is nothing compared to what a lot of couples are going through. The only problem is they do not they don't talk they don't ọ̀rọ̀ oh, ṣẹlẹ̀ fúnfúnfún káàkiri problem eh? Oh, you're making it look like this this issue, this matter is just mild compared to what others are going through, right? Let me tell you something. You have suddenly turned. Let's call a spade a spade. Let's call a spade a spade. You have suddenly turned impotent. Lójú hello. lọ. Ẹ pẹ̀lẹ́ you. èyí o. Ẹ ká sọ̀rọ̀ yìí. Inú Jamal Jamal tó bá ṣe pé inú mi ni mo fi gbé ẹ ẹ̀yìn mi ni mo fi pọ̀n ẹ Jamal tó bá gbà pé èmi nìyá ẹ. E wàá wọnú ilé nìsín wàá change aṣọ ẹ wàá tẹ̀lé èmi àtìyàwó ẹ àjọ lọ sí hospital yìí kí ló dé. that's not possible that's not possible ẹ wò mọ́ mi ẹ jọ ẹ jọ ẹ jọ mo bẹ̀ yín ẹ jọ ẹ má force mi láti ṣe nǹkan tí òun mi láti ṣe rárá. and if you are going to insist that I should do your will trust me mo máa wọnú lébẹ̀ ẹ̀ sìn máa lọ kó few things I am leaving this house forever. Jama. Jama. Mom, you can't force me against my wish, and that's it máa ń gbà ní. jama jama ha mo fi ṣe ìwọ mi rùn èjì lé o. something someone's not ò rí bí mo ṣe ń rí jọ ọ̀rẹ́ mi báwo lo ṣe ń rí ó dàbí pé bùrọ̀jẹ̀ máa wọ́n ń àlè ń ta nítorí pé kò sí bí ọkùnrin ṣe máa ní ìyàwó sílé for six months kọ́má ìtì bá sùn kò possible wọ́n ní side chicken kan kò possible. Babe, are you insinuating that hmm. Jamal is seeing another woman? Yes, yes. <laughs> Kò jẹ́ jẹ́bẹ̀. Oh. Kò possible. He can't do such. <laughs> Lover girl. Kò jẹ́ jẹ́bẹ̀ gbèdé ẹ mo jẹ́ nǹkan kan fún ẹ àwọn ọkùnrin tó wà níta yìí wọ́n mà ní ọ́n lọ́gbọ́n gan o. wo má trust ọkùnrin débẹ̀ àwọn ọkùnrin tó jẹ́ pé ejò ni wọ́n. <laughs> wo tó bá jẹ́ wípé Jamal ń rí obìnrin mi <laughs> inú ilé yìí ò ní gba àwa méjèèjì inú ilé yìí máa gbóná mọ́ àwa méjèèjì. Mm-hmm. Um, Iyan. Mo fẹ́ Iyan. Just take your time to find out first. Find out dáadáa. No. Hey, but um, how do I find out? How do I find out? How do I get to know that another lady is involved? Oh, yeah, very yeah, easy gan. Very easy. Show mo nǹkan tó máa ṣe? Tí wọn phone sínú ilé, chat wọn from A to Z, gbogbo bike, báyìí pátá ni tí wọ́n bá ti sùn mú fóònù ọkọ̀ ka gbogbo messages wọn tó bá ráyè ìjọ mi tó bá ti ń jáde ìwọ náà drive tẹ̀lé wọn lẹ́yìn drive tẹ̀lé wọn lẹ́yìn kó máa mọ ibi tó ń lọ gangan gangan gangan ọ ó simple gan ọ̀rẹ́ mi ọ wo <laughs> láti alẹ́ ìlọ. màá tú gbogbo fóònù ẹ̀ wo máa farabalẹ̀ ka gbogbo chat fóònù ẹ̀ especially chat òun àtàwọn obìnrin. No, kátọkùnrin náà àwọn ọkùnrin yìí gbọ́n wọn ní sense wọ́n ní ọgbọ́n gan wọ́n lè ní ẹ eh, wọ́n lè save number àwọn obìnrin yẹn pẹ̀lú bíi bọ̀dé wọ́n lè save number obìnrin pẹ̀lú Nelson wọ́n ní ọgbọ́n gan so ìwọ ló máa jára ẹ̀. Ah, yes ọ̀rẹ́ mi o tó lo so owó. exactly that <laughs> is right. ọgbọ́n. Uh-huh ògbón ni. exactly èmi àbúrò ah! sadiq. mo gbọ́ ọ. ní alẹ́ yìí mm. ah, àṣírí ẹ̀ máa tú sí mi lọ́wọ́ ìwọ má wọrí ó ah, ṣe gan ọ̀rẹ́ mi ó ṣe tó já mi láti alẹ́ ìlọ máa tú gbogbo fóònù yẹn sẹ́. wàá dúró kó farabalẹ̀ nínú ilé married woman nǹkan tó bá máa jẹ nǹkan tó bá máa jẹ tó bá máa mu kí ló fẹ́ jẹ kí ló kí ló fẹ́ má wọrí ọbẹ̀ ti wà nílẹ̀ jẹ́ ń bá èrò màlà mò ń bọ̀. appetizer tapati jọwana extravaganza kùmí níwájú lẹ́yìn bí aṣọ òfin tó bá dórí ọwọ́ yẹn ọmọ ló bẹ̀ sí o. pẹrẹgbẹgbẹ mariale. Baby. Baby. pray together. We have to pray together, please. Let's pray together. Jọ̀ọ́ kan consider me. Mo ti ṣiṣẹ́ látàárọ̀ I'm so tired. Okay, okay, oya oh, baby. Táàbù jẹ́ kí n sún sínú tó wà nínú ààbò. Ṣé dandan ni kí n join nínú prayer ni àbí? Okay, my love, just just 30 minutes, please. Um, and you go back oh, to sleep, Joe. Oh, Joe help help help help ó mm. fi mí lẹ̀ ọmọbìnrin ṣàdúrà ẹ̀ ah ṣàdúrà tí ẹ wò wá ṣàdúrà ṣàdúrà ṣàdúrà tí ẹ. But we're in this together now. We're meant to pray together. Ah, ayé mi. Ah. Ah. Ó yá ó yá. Mm ẹ mi mí kí ẹ ẹ gbà mí irú kí wàá lélẹ́yìí náà irú kí lélẹ́yìí ká tún jọ gbàdúrà tún di wàhálà báyìí wàhálà ọmọkùnrin gan tí ó ń fòrò ẹ̀mí mi jù kí ló dé. èèyàn adé ibi ló ti rò ìwà àtàlẹ́jọ rò ìgbà wo ló ti bẹ̀rẹ̀ sí ní rò àjọ kí ló fẹ́ káwọn ayé máa sọ mummy mi ò kí nǹkan nǹkan tí anybody bá máa sọ o nǹkan tó anybody ló lè fẹnu ẹ̀ sọ at this point i don't care ma and i've made up my mind to make up mind mummy. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gba sùúrù ẹ ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù o sùúrù lọ tó wà nílẹ̀ ìgbà divorce kọ́ ni òun kọ́ ni the next line of action ẹ ọkọ mi. mummy kí wàá ní solution kí ni solution because ọ̀rọ̀ yìí tiẹ̀ ti sún mi báyìí tí bá ní kó ní ìṣòro hospital ká lọ rí doctor a no afa akẹ́kọ̀ọ́rí Eh, mi ò rírò èèyàn báyìí rí kéèyàn máa fi ọwọ́ tó ń dùn pamọ́ sábẹ́ aṣọ mú mi ìhùn náà ó ti sú mi i can't take it anymore ó ti sú mi mọ́ mi káàkiri méjèèjì ká part ways. ìyànjú èmi ò rí nǹkan tó rọrùn kìnìún pé yàn fọwọ́ tó dùpọ̀ mọ́ sábẹ́ aṣọ káyé má bàa fẹ́jú mọ́ nìkan má sọ di lamọ́ lọ́wọ́ ìdí tó ṣe ń fọwọ́ tó dùpọ̀ mọ́ sábẹ́ aṣọ nìyẹn but then in this case I understand how you're feeling I trust me do but divorce is not the best solution to it orí bíbẹ́ kọ́ ló gun orí fífọ́ but on a second thought mo feel pé a lè fi ọ̀rọ̀ divorce yìí a lè lè fi ṣàkárà ọkọ ẹ o like a prank. <laughs> prank mọ́mí. yes prank. ẹ dẹ̀ fi òògùn máa work pẹ̀lú jàmá o. ọmọ tó máa ṣe wàá kàn sọ fún ni pé tó bá ti mọ̀ pé òun ò ní lọ seek help àbí kó lọ rí doctor then wàá divorce but òun ní divorce ọkọ ẹ wàá kàn fi ṣàkárà yìí. mú mi ìṣẹ̀lẹ̀ rẹ̀ kó máa work. jẹ́ ká gbìyànjú ẹ̀ wò jẹ́ ká gbìyànjú ẹ̀ wò bọ̀tí ọlọ́run kò gbìyànjú ṣùtú gbọ́. ó dá mọ́ mi wàá gbìyànjú ẹ̀ wò wọ́n try. ó bẹ̀ta ó yà ti sọ ọmọ lórí ti sọ ọmọ lórí kọ́kọ́ tuntun tó gbé fún ọ Hello, Barrister Bankole. Ẹ káàsán. Ọ̀ dáadáa ni. Ṣé kò sí o? Kí ló sápò ṣẹlẹ̀? Ok, tí mo bá ti kó òǹbíṣẹ́, mo máa yà lọ́dọ̀ yín. Ẹ ṣé. Rárá o. Ja. Kolla. Var? Divorce letter? Yes. Divorce letter. Has it gotten to this? It has gotten beyond this. Okay. <laughs> okay. Now that it has gotten to this, Okay. I mean, nígbà tí ó jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ni ó wùn pé gbogbo àṣírí tó ti wà nínú. No ìgbéyàwó yìí sọ síta kí ara yìí Then I will be glad to tell the whole world that I found out on the night of my wedding that my wife has no womb. ìwọ náà ni mo fẹ́ lọ ra oògùn fún tí mo fi bọ́ síta nínú hòtẹ́ẹ̀lì yẹn tí mo bẹ̀rẹ̀ pé níbo ni mo ti lè rí fámásì ni wọ́n direct mi síbi tí mo ti lè ra oògùn mo fẹ́ máa lọ ni mo gbọ́ tí arákùnrin kan àti arábìnrin kan tí wọ́n ń kíra wọn ni bọ̀bọ́ yẹn bá sọ pé à ó láwọn kọ́pù kan tó wọnú bíbá ẹ̀ lady yẹn ẹ̀ schoolmate òun ni ẹ̀ èmi èmi o ó ti ṣẹ́yún several times tó jẹ́ pé wombe ti bàjẹ́ òun ò tẹ́ bìlíìfù pé ó lè ever marry láyé ní pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ah, ní bó bá wò ó pé ah, ṣé ó lè jẹ́ ìyàwó mi ni wọ́n ń sọ̀rọ̀ ń pẹ́ yìí eléyìí ò yé mi tó ni mo bá decide pé okay fine kí n lọ síbi tí mo ti fẹ́ rògùn kí n padà wá mo lọ bá wọn ní reception láti béèrè pé àwọn kọ́pù mélòó ló wà mí báyìí ní wọ́n bá ń jẹ́ kó yé mi pé àwa nìkan ni. ah my dear thank you yeah ṣé um, oh yes more mo rira. okay. Um, if you don't mind mo i like to disturb it, yo. no problem go ahead sir. Um, I want to ask a question and um, mo kàn fẹ́ ni o àwọn newly wedded couples mélòó ni ó jẹ́ lọ́jàs nílé ni. sir according to records mo nílé ni ẹ̀yin àtìyàwó yín nìkan ni newly wedded couple ta ní ní hòtẹ́ẹ̀lì wa lẹ́nu ọ ṣé kò sí sá. no no no no eh, kò sí wàhálà thank you so much. you're welcome. Yeah. Uh, but I hope all is well sir ṣé kò sí. yeah yeah all is well thank you. You will not suffer me. báwo ni ara mi ṣe fẹ́ dìde tí mo bá wà pẹ̀lú ẹ knowing fully well that you have deceived me you have lied to me. Ew. What exactly have I done to deserve this? So. married to a total stranger. In your killer ṣe Where exactly have I gone wrong? In you, pa àdúró irọ́ ńlá bàǹtàbàǹtà báyìí fún mi tó dẹ̀ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Ìyẹn wá. You, why would you have to do this to me? Why? O mọ̀ pé ilé ọmọ ẹ ti bàjẹ́. ní ilé ọmọ mọ́ rárá. And you still allowed me to go ahead with the wedding plans. Ew. If you love me, the way I have loved you. Ew. best she will love you. You'd have at least trusted me with your secret. If you actually meant well for me, if you never meant to shatter my world, you would have kept this grievous secret from me. feel, feel. I swear to God who created you and I. If you had told me that you have no womb, I swear I still would have married you. The least that will happen is for us to adopt. After all, Molomoje all that ever mattered when I think about you is loving you. We still would have lived as happiest husband and wife. We would have lived as one of the best couple. But instead, chose the path of it. You threw every caution to wind, not caring about me. He chose on me. Imagine me, èmi àti ship on luto, continuously. So, ìyẹn túmọ̀ to be. tí mi ò bá gbọ́ fúnra mi pé òun nílé ọmọ mọ́ èmi àti ẹ máa máa lájọṣepọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó oyún ò ní wáyé màmá dá mi sápẹ̀rẹ̀ àwa máa sáré kíjokíjo káàkiri pé àwa ọmọ látọ̀dọ̀ medical doctor lọ sọ́dọ̀ oníṣègùn. you? What exactly have I done to deserve this kind of treatment? Heaven knows I do not deserve this. But it's fine. I mean, after all, you took the bold step yourself by asking for a divorce. He finally made it easy for me. Because even me, myself, I am tired of living in a marriage that is full of deceit. can't continuously to live in a marriage that its foundation is full of deceit. deceit from you. But like I said, it's okay. It's okay. I'm sorry for lying to you from the beginning. <laughs> don't want to lose you. She lost me that very night. That very night I found out that you have no home. Jamal, please, please, find a place in your heart to forgive me it's too late. It's it's too it's too it's too late. I think at this point in time. kí ló ṣe kí ló ṣe kí ló fẹkún kí ló mu ọkọ ẹ kọ jàmá nǹkan. omi kò sí kankan tó ṣe jàmá o. ẹ ẹ kí ló wá ṣe ẹ kí ló ṣe kí ló dé ibo ló ń kẹrù lọ kí ló fẹkún dá mi lóhùn jọ̀mọ́ ló sọ pé jama ní kí n máa lọ pé mi ò ní wọ́n. sára ah. jama ọ̀yá ṣé nǹkan ò ṣe ṣé kò yẹ kó ti lọ mú nǹkan burúkú tó ń mú kiri títì nsìn torí kò yé mi ṣé bóun ni nǹkan ń ṣe bóun là ń bá wá solution sọ̀rọ̀ ara ẹ̀ tí tóun fẹ́ ọ̀pá rẹ̀ kí ló fi kàn wọ́ kí ni èwo ni ìsọkúsọ ọ̀rọ̀ òwúrọ̀ ṣé wọ́n ti ti mú nǹkan àwọn yẹn ti wá ń ga wọn àjọ̀nú tí ń gbègbèkúgbè wá fún ó ti ń rírì kúrì àbí bó ti pọ̀pọ̀ púpọ̀ tó ń sọ ọmọ tèmi ò ní wú sálẹ̀ ẹ̀yá ṣá kò sí wàhálà you know what ni mo bọ̀ jẹ́ kí n gbúgbà dùn mí à ń lọ ní. òótọ́ ni kí ni. òótọ́ ni pé mi ò ní wọ́ọ̀dù náà. <laughs> ilé ọmọ mi bàjẹ́. Ìyáde. Ìyáde. Òótọ́ ni pé òní ń. o ò ní wùn gangan ilé ọmọ. ìrìn adé. it's a prank. òun gbèsè ní àbí. mo mímú òun ìṣeré. You're mú ìṣeré. ìyáde mo lè ṣe fún ẹ. ìyáde where have I gone wrong raising you? ìyáde what have I done wrong to you? God. I've been a good mother to you, and this is how you pay me back, Yade. You are empty, and I have no idea. Your mother. Ah, Yade, oh, puppy. tiẹ̀ mọ nǹkan tí fẹ́ sọ mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmọ́ kò tiẹ̀ sí nǹkan kan tí mo fẹ́ sọ ṣá ọ̀rọ̀ ọdún lẹ́nu ìyá ó le kí ni nǹkan tí kò sí nǹkan kan tí fẹ́ sọ ìdí mo kàn ṣe wá bí n pé kí wá sọ fún yín pé mi mọ̀ kankan ọlọ́run rí inú mi pé mi ò mọ̀ kankan rárá bó ti wù ọmọ ọlọ́run mọ̀ pé mi mọ̀ abánilójú jẹ́ lọ́mọ yìí àfìgbà tó dédédé tó gbẹ́rù dání tó ní ẹ pẹ́pẹ́sẹ́ o jọ̀mọ́ àwọn òun ò ṣe mọ́ o ẹ wọn ní jọ̀mọ́ irú eré òṣù ní ìjàmbá ti mú nǹkan ẹ̀ ń torí òun ò ní wọ́n mú ní irú ọ̀rọ̀ òun ni ó lóòótọ́ ni òun ò ní ẹ̀mí lè jábọ́ lára mi ẹsẹ̀ mi ò lè gbé bọ́dì mi mọ́ like I was weak pé ọmọ yìí fi nǹkan tó tó yìí pamọ́. Me, mọ̀ mi gbọ́ mi i i i have no idea. ṣé kẹ̀dẹ̀ máa wà wò àfìgbà tó dédé tó ní ẹ Jamal ní òun ò ṣe mọ́. Jamal kọ́ ló sọ pé òun ò ṣe mọ́ òun ló dédé mú ìwé wá tó lòun fẹ́ kọ́kọ́ kó tó di pé jàmá wa ní bó ṣe jẹ́ bó ṣe jẹ́ rè mm. àbí òun ló kúkú jókòó ṣé mo parọ́ mọ́ ẹ. ìyá mi ṣe fẹ́ gbọ́ mm. jàmá òun òun ò ṣe mọ́ o ìyẹn tiẹ̀ kéré nú ọ̀rọ̀ tó wà lẹ̀ èyí tó wúwo nú ẹ̀ ni pé ó fi nǹkan tó tóbi tó tó yẹn ó fi pamọ́ fún gbogbo ayé ah. ó fi pamọ́ fún mi ìyá ẹ̀ tí mo dẹ̀dẹ̀ lé lórí ó fi pamọ́ fún ọkọ tó fẹ́ tọ́jọ́ máa gbé títí láéláé ò jẹ́ kó mọ̀ à kó sẹ́ni tó máa ṣe tí ò ní bara jẹ́ ẹ̀ so jama náà fẹ́ ṣe àbọ̀ iye òye kéré iye ló burú jù. pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ tó iyan adé pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ tó fa ó dójú tì mí púpọ̀ púpọ̀ torí mo mo mo gbà ẹ́ mo gbà ẹ́ bí ọmọ ni mo dẹ̀ dà ẹ́ pọ̀ mọ́ ọmọ tọ́ ni pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ kó má tiẹ̀ lè finú tán ẹnì kankan nínú wa ọmọ mi ọmọ mi wá dàbí ẹni tó ń yín àgbàdo ó ń yín àgbàdo sẹ́yìn gbá gbogbo wàhálà gbogbo wàhálà ó tiẹ̀ jẹ́ ká rójú tù ká rọ́nà àbáyọ. mama yan adé mi ò mọ mi ò mọ odó ta fẹ́ dọ̀rùn lásì o èmi ò mú ní tàǹkọ́ sígbẹ̀dù eléyìí o èmi mọ nǹkan tí mo fẹ́ sọ torí ó sọ sí ni lẹ́nu ó sí ni ìmọ̀ tí mo lè sọ. ìdí tí mo tiẹ̀ ṣe wá ni wípé abiyamọ lèmi náà ah, kò sẹ́ni tó máa ṣe náà tí ò ní tara kò sẹ́ni tó máa ṣe tí ò ní tara wíwá síbí tí mo wá síbí èmi ẹni mi ò máa tọrọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló ń dùn lẹ́nu yóò lè ẹni mi ò tọrọ wíwá tèmi kọ wá ní pé kíkọ á jẹ́ mi ì mọ̀ pa ẹ̀ mi ò mọ̀ sí rárá kéde wá bẹ̀yìn pé kẹ́ má bínú no matter the pain tí ọ̀rọ̀ yìí má ti kọ́ sí ìdílé àwa méjèèjì àti pàápàá jùlọ jẹ̀mọ́ ni mo ṣe wá bẹ̀yìn. èmi kọ́ lè má bẹ̀rẹ̀ èmi kọ́ lè má bẹ̀rẹ̀ rárá rárá Yorùbá bọ̀ wọ́n ní ó rọrùn láti mú ẹṣin lọ sódò ṣùgbọ́n kò rọrùn láti fi tipátipá mu kó mu omi Jamal olókùnkùn wa ń jókòó òun ló lọ sọ́yọ́ tó tọ̀yọ́ dé tó ní bọ̀yọ́ ṣe rí rèé òun ló mú yan adé wá tó níyàwó tóun fẹ́ fẹ́ ni tó bá dẹ̀ sọ pé òun ò ṣe mọ́ èmi ò lè fi tipátipá mú o òun ni kọ́njọ bára wọn sọ̀rọ̀ ó ní kẹ́bẹ́ o àfẹ́ ètò kàn mí nínú ọ̀rọ̀ ẹ̀ kékeré òyà ni yọyọyọyọ. ní kí ni. ìjọ ẹ bá mi bẹ̀ ọkọ mi ẹ má jẹ́ kẹsẹ̀ mi yẹ̀ lé ọkọ ẹ jù mi. Hmm. Jù mi ò mí láti ṣe àdúrú nǹkan tó tó yẹn mọ́ mi ìfẹ́ tí mo ní sí jàmbá òun ló bá mọ́ mi. àdúrú nǹkan bàǹtàbàǹtà bẹ́yìn lo háìdì tó yìí. ẹ̀yin méjèèjì lẹ́jọ́ mọ́ra. iyùn. Am I your mother? Yes. Okay. If I am your mother, you will stand this minute and a máa lọ sílé yeah, did it? Yeah, yeah, yeah. Oh, yá ó yá hide anything again from me. I promise I'll never ever hide anything from you again. Forgive me. I'm sorry. I still want to have you as my wife. Just promise me you'll never hide anything from me again. I promise I will never hide anything from you again. extravaganza.